الحمد لله الخالق مدبر الكون والزمان والصلاة والسلام على رسولنا الكريم رسول الإنس والجان وآله وصحبه أولي الفضل والرضوان أما بعد يا عباد الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال الله عز وجل يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا فالمؤمن مأمور بالإكثار من الذكر في الأيام العادية فالمؤمن مأمور بالإكثار من الذكر في الأيام العادية ويتأكد الأمر به في الأيام الفاضلة قال الله عز وجل ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات أيها المسلم والله إننا في موسم الذكر فلنغتنمه فإنه من الفرص فإنه من الفرص المباركة الخاصة بهذه الأمة المحمدية ولذا قال رسولنا وحبيبنا صلى الله عليه وسلم كما في مسند الإمام أحمد وغيره قال عليه الصلاة والسلام عندما ذكر هذه الأيام فقال فأكثروا فيهن من التسبيح والتحميد والتهليل والتكبير أيها المسلمون اعلموا أن الذكر في هذه الأيام المباركة على ضربين أن الذكر في هذه الأيام المباركة على ضربين ضرب مطلق وضرب مقيد فالمطلق ما ليس له وقت محدد والمقيد ما تم تحديد بوقته وتعيينه الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد أيها المسلم اعرف ليوم عرفة فضله واحرص على الاغتنام بالصيام في ذلك اليوم ابتغاء لوجه ربك عز وجل لقوله عليه الصلاة والسلام لما سئل عن صوم يوم عرفة لما سئل عن صوم يوم عرفة فقال يكفر السنة الماضية والباقية رواه الإمام مسلم الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد واحرص أيها المسلم على حضور صلاة العيد بالمصلى وشارك إخوانك المسلمين في الأفراح وتألم يا عبد الله تألم لإخوانك الذين هم في البأساء والضراء في العالم كله لأن المؤمنين إخوة قال الله عز وجل إنما المؤمنون إخوة الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد واجتهد يا عبد الله إن استطعت أن تكون ممن يضحي في يوم النحر فإن الأضحية سنة مؤكدة وقيل بوجوبها فإن نبي الله صلى الله عليه وسلم لم يتركها طول حياته صلى الله عليه وسلم فهو خير قدوة لنا عليه الصلاة والسلام ويا عبد الله احرص ألا تكون من الغافلين عن ذكر الله عز وجل قبل العيد وفي العيد وبعد العيد واعلم أن أيام التشريق أيام معلومات عند الله وهي أيام الذكر وتكبير تسبيح وتكبير وتحليل وتحميد وقد قال الله عز وجل واذكروا الله في أيام معدودات الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده àti ọpẹ́ fún ọlọ́run ọba wa òun náà ni ọba tí ń darí ayé òun náà ni ń darí gbogbo nǹkan èyí tá a mọ̀ àti èyí tá a mọ̀ òun náà sì ni ọba tá a máa sìn tó jẹ́ sí pé tá a bá sìn àní kábàámọ̀ bí èèyàn bá sìn nǹkan mí yàtọ̀ sí Allah yóò jẹ́ kábàámọ̀ láyé bákanáà yóò kè yé mọ̀gbẹ́mọ̀gbẹ́ lálùkìyàmà àti àsọ́láàtì àti àsàlám fún òjíṣẹ́ wa ànábì wa ẹni tí ọlọ́wọ́ bá rán gbogbo wa bó ti rán sáwọn èèyàn náà lọ́rán sáwọn àlìjànú ànábì ọlọ́run yìí ọlọ́run fún gbogbo wa ó tún jíṣẹ́ fáwọn náà wa lẹ́yìn òpó kò sí bó sí ní gbẹ́sìn ìsìláàmù yìí ànábì sálàyé ẹ̀ sallallahu alaihi wa sallam kí ọlọ́nkọ́ máa bọ́ wọn àti gbogbo àwọn ará ilé wọn bákan náà àti gbogbo àwọn sàhábà wọn ẹni àpọ́nlé lẹ́yìn eléyìn àwọn ẹrúsìn ọlọ́run ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run àwọn ká fúnra wa ní promotion nínú bẹ̀rù ọlọ́run ìjẹ́ká fúnra wa ní rank okùn kágbókùn sí nínú ìbẹ̀rù ọlọ́run ká má wà lójú kan wa ti ń dàgbàsókè inú ètò ayé ẹjọ́ ẹjẹ́ dàgbàsókè ìbẹ̀rù ọlọ́run kí sì ní tán pè ní ìbẹ̀rù ọlọ́run ni àwọn nǹkan ọba ní kó o lọ wà ọba pa ọ́ o lánàá òun sí mẹ́ta ń bẹ ọba increase tọ́bọ́ sí kíríà ní ààbò lásán ó lékún bẹ̀rù ọlọ́run náà ṣùgbójú kan náà lọ́wọ́ láti jẹ́ ìyẹ́ òyí padà kí láǹfààní rẹ ọ̀pá àti òkú ní kíni kan náà ló fi jẹ́ sí pé ànábì fẹ́ bẹ́ẹ̀ fún wa sallallahu alaihi wa sallam ká máa dàgbàsókè nínú ni pé ká dàgbàsókè nínú tó yẹ ká ṣe tá a ṣe ni jẹ́ pé níbẹ̀rù ọlọ́run náà ni pé má sí ọlọ́run àti sallallahu alaihi wa sallam lánàá nínú mọ́sí mẹ́fà tó ọmọ pé kò dára lónìí sí mẹ́fẹ́ lọ wà lẹ́nu ẹ̀ ò tí kú ọmọ ẹ̀ tó ọba ti ẹ̀jù kan lẹ́nu mẹ́fà tí wọ́n ní ọmọ sí tó ń ṣe yìí tó kú márùn péré ò lékún níbẹ̀rù ọlọ́run mùmínì lọ́kùnrin mùmínà lóbìnrin ẹ ká tẹ̀síwájú nínú ìbẹ̀rù ọlọ́run látara yí pé ká dàgbà sókè nínú iṣẹ́ ọlọ́run ká sì jìnnà kúrò níbi iṣẹ́ ẹ̀ṣẹ̀ ìbọn tó lọ́wọ́ wa kò sẹ́ni náà ti ń bẹ láyé tẹ́sù ọmọ lò ṣùgbọ́n ìwọ ní kọ́ ọmọ bó ti ń gbára rẹ̀ lẹ̀ lọ́wọ́ èṣù lójoojúmọ́ sí wákàtí wákàtí tó wọn bá ti ń gbára rẹ̀ lẹ̀ lọ́wọ́ ṣe ìtọ́nù ní wákàtí wákàtí àbí lójoojúmọ́ ò lékún níbẹ̀ ọlọ́run ẹnìkan ò ní dá ẹ̀ṣẹ̀ àti kínú èṣù ó dùn sí àbíkọ́ jọmọ lẹ́yìn èṣù lásìkò tí ń dẹ́ṣẹ̀ lọ́wọ́ ẹnìkan ò sì ní ṣe tọ́lọ́wọ́n ọba lásìkò tí ń tọ́lọ́wọ́n ọba lọ́wọ́ ìyàfikọ́ di ẹni tí ń tọ́lọ́wọ́n ọba yọ́nú sí lásìkò tí ń ṣe ìjẹ́ ká lékún níbẹ̀ rọ ọlọ́run ọlọ́run ọba pè wà náà al-Qur'an pé yá ayọ́ alladhina amanu ẹ̀yin mùmínì udhkurullah ẹ máa rántí ọlọ́run ìrántí ọlọ́run tí mo ní lọ́dọ̀ ẹ̀yin mùmínì kìí sí ìrántí ọlọ́run díẹ̀ zikran kathira ìrántí ọlọ́run tí wọ́n gán ti fẹ́ẹ̀ di pé wọ́n ti náà gbogbo gbà ìsàmánká ìsàmánsí nǹkan náà nísàmánsí lọ́nà ọgbà àwẹ̀ ó tún ṣe sàárà máa wẹ̀ tọ́gbà ó tún kírun máa wẹ̀ tọ́gbà ó tún ṣe dáadáa lọ máa wẹ̀ tọ́gbà ọlọ́ni lọ́ọ̀hà ẹ máa rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ múmi ní àpáwá láti ẹgbẹ́ ká máa lọ mọ̀ pé àṣẹ pa wá pé ká máa ọ̀tọ̀ náà lẹ́yẹ ká sì rántí ọlọ́run nígbà tó jẹ́ sí pé wọ́n ní ká rántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ láwọn ọjọ́ lásán báwo wá láti wá sí láwọn ọjọ́ ẹ̀sà àwọn ọjọ́ tó ní ọlá lọ́dọ̀ ẹ fi a ní àwọn ọjọ́ tó jẹ́ sí special ẹgẹ́ bí náà àwọn ọjọ́ tá a wà ń bẹ̀ ọjọ́ ẹ̀sà láwà bá àbá sí inú ọjọ́ ẹ̀sà wọ́n ní arántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ gbà lẹ́ni tó bá jẹ́ mọ́mì ní òwò sọ ọmọ pé ona ni wala yazkuruna Allaha illa qalila àwọn òyí fẹ́ rántí ọlọ́run tó nǹkan jù bẹ́ẹ̀ ni wọ́n rántí ọlọ́run wọ́n pè ya ṣe kan lánàá àmì mùnáfìkì nìyàwó tí wọ́n náà bá ti ń sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ mùnáfìkì ń bẹ̀rẹ̀ rẹ̀ nìyàn tó bá rántí ọlọ́run lánàá tẹ́ bá sọ fún ọ pé jẹ́ atún ẹsà máa fi á sí Allahu Akbar Allahu Akbar sálàwọ̀ akíbarú láàjẹ ni múmi ní ìṣọ́wà wọn wàláhì Allahu Akbar lọ́lá ju tó ń jẹ lọ Allahu Akbar lọ́lá ju gbogbo ayé rẹ lọ torí ní ìrànṣẹ́ ọlọ́run wala zikrullahi akbar wọ́n náà sọ̀rọ̀ yẹn gbogbo jẹ́ pè nínú ẹ̀tí ọlọ́run ọkọjá wẹ́rẹ́wẹ́rẹ́ ọkọjá ń táàlé máa ròyìn àlè fi kankan nínú káyé mùsùlùmí nínú àwọn ọjọ́ tá a wà yìí ọjọ́ ẹ̀ta ní ẹ ká fi kọ́nà tí ọlọ́run odi náà lọ́wọ́ láti jọ́ tá a ti wọnú ọ̀gbọ̀dẹ̀ hijja kò yí padà bó ti wà náà lọ́wọ́ o kì í rántí ọlọ́run púpọ̀ làwọn ọjọ́ lásán ọjọ́ ńlá tó wá dé wá wà lójú kan náà ronú o ọlọ́run bá ń ṣe ìfìyàyà ọlọ́ni nínú àwọn ọjọ́ tàà wà nínú ẹ̀yí afẹ́kíkẹ́ ìjàǹfààní ọjọ́ náà a sì jẹ́ àwọn mìí tí ń jẹ́ àǹfààní ayé ọwà ní ọjọ́ tàà wà yìí àwọn ọjọ́ mẹ́wàá yìí àǹfààní ayé wà mẹ́ àwọn tí ń rí ayé tí ń ráyé lọ báyìí nínú àwọn tó wà nínú ẹ̀ tí wọn ò sì ní gbẹ̀sẹ̀ nínú àwọn ọjọ́ yìí méjèèjì ló kó wa ọkọ̀ ayé wa ọkọ̀ lè kìyàmọ̀ wà fún ẹ ọlọ́ni lè yẹ ṣe àdú mọ̀nà àfihàn lọ́wọ́ pè é ti máa ń fa ọlọ́run ní ẹ máa rí ọwọ́ yẹn máa ba oríṣiríṣi orí ọlọ́run ọba táyé nínú àwọn ọjọ́ mẹ́wàá wáyé ṣùgbọ́n o ẹ wá má gbàgbé tàlùkìyàmà wa yadhkuru isma Allahi fi ayyamin ma'lumat lákòókò tá a wà yìí àwọn èèyàn tí ń ṣe business ẹ̀rẹ̀ ẹlòmíì ti kọ́lé látara pọ́ńtẹ́ran léyà ẹlòmíì tí ó ti fẹ́yàwó ó ti lọ́kọ ó ti ní gbogbo nǹkan ayé kò sì ní bísíǹsì kankan ju pé àsìkò mọ́símù hajj mọ́símù iléyà nìkan sísìn iléyà nìkan ní máa tajà ń tiẹ̀ èrè tó bá rí wọn ẹlòmíì ní ọ̀nà yípo ọdún yẹ́ṣàdú manáàfẹ́ àlàhùn nínú àkókò tá a wá yìí tó bá jẹ́ sí pé àkókò táwọn èèyàn lọ hajj ni ẹlòmíì ti ṣe bísíǹsì lọ hajj ọlọ́run ò pè ní haram halal ṣùgbọ́n kí lọ fẹ́ kú lọ kí lọ fẹ́ kú bọ̀ ìyẹn ní kó yẹ̀wò kí ló kó lọ mọ́kà lọ́ta kí ló sì lọ́kò kó ní mọ́kà sí ìlú rẹ̀ wá tà owó òwò lọ fẹ́ fi lọ rà á èyí tó fẹ́ kó wá owó òwò ló sì fẹ́ èyí tó fẹ́ kú lọ ibi tí nǹkan wà ní liyashhadu manafi'a lahum àǹfààní pọ̀ tá a máa rí inú àwọn ọjọ́ ṣùgbọ́n wọn ẹ má gbàgbé al-qiyamah wa yadhkuru isma Allahi fi ayyamin ma'lumat ẹ̀rẹ́ mùsùlùmí àwà nínú àkókò zikiri o ẹ jẹ́ ṣe zikiri dáadáa anábì wa alẹ́ sọ́lá tó wọ̀sọ́lá àwọn náà ṣe wá lójú kòkòrò wọ́n ní fa ákìrò fìhì àwọn ọjọ́ mẹ́wàá wá yìí ẹ̀rí pẹ́ sí lọ́pọ̀lọpọ̀ ẹ má mọ̀ yìí nọ́mbà at-tasbih subhanallah má yìí tó sì jẹ́kọ́pọ̀ débi pé kò kà débi pé wọ́n bá ní kọ́ ìwò ń wọ́n wá sí bẹ́ẹ̀ lónìí lásán ní ìṣẹ́nà zikiri mélòó láti àti yọ̀lẹ́ ẹjẹ́ apadà sójú ọ̀nà àwọn sálàf ní gbangba wa àti inú wa àwọn ẹlòmíì ń jọ sálàf ní gbangba ìwọ́sọ sálàf lọ́wọ́ fèsì rẹ jọ fèsì àwọn sálàf ìmọ̀ sí ọwọ́ rẹ ń kọ́ ọjọ́ sí àwọn kálàf ẹjẹ́ atúnra wa sí kama máa rántí ọlọ́run púpọ̀ àkókò kórè tàwa lùsùnà láwà yìí mọ́sí sí àwọn bídíà bídíà ìdíkiri bídíà ni wọ́n ṣe wọn tó wá ní ṣe kò ń gbé ọjọ́ tá a máa ń ṣe tí máa lálùbáríkà dáadáa ọjọ́ tá a wà ń bẹ̀ yìí ọjọ́ tó bá ṣe díẹ̀ tó ẹ máa ṣe subhanallah ẹ máa ṣe alhamdulillah ẹ máa ṣe la ilaha illallah ẹ máa ṣe Allahu akbar ẹ̀yin mùsùlùmí ẹlọ ma pé ìrántí ọlọ́run ní àwọn ọjọ́ tá a wà yí ìran méjì ní o ìkan ti bẹ̀rẹ̀ láti jọ sunday tọ̀lọ̀ ìyẹn ní ọjọ́ kìíní zulhijja yóò sì parí ní ọjọ́ kẹtàlá zulhijja ìyẹn ni pé thirteen days iná láti ṣe yẹn mútùlá ìrántí ọlọ́run tó jẹ́ sí pé ìgbà tó wù ẹni ọmọ ẹ̀sìn kò sì nílò àlùwàlá ìzọ́ràn èèyàn lọ́bá lálùwàlá ó dáa o mo tó bá lálùwàlá kò sí wàhálà ayé ló ti lọ sàlùwàlá nítorí pé a fẹ́ ṣe torí pé ó wa àwà ni àwà lójú ni àwà ni àwà nǹkan gan wa ni kódà àwà yàrá wa ni àárín lọ ni àjókòó ni tọba tó lè fò ń tiẹ bó fò lọ máa rántí ọlọ́run lọ ìrántí ọlọ́run tó wà tó jẹ́ sí pé wọ́n ti wà á lẹ̀ pa lè máa sí gbogbo láti ọjọ́ sunday tọ́lọ yẹn ẹjọ́ kìíní oṣù hijab tó ti bẹ̀rẹ̀ yóò sì parí ní thirty oní thirteen days péré láti fi kófà tó sì ní irú thirteen days yẹn mọ́ tí ó fi lè next year kí ló tó fi lò tí ká máa ń repeat ara rẹ̀ lóṣooṣù àbí lọ́sọ̀ọ̀sẹ̀ á ní mọ iye ẹ̀ẹ̀kan lọ́dún náà ni sọ́wọ́ ayẹkọ́ lọ lásán bá nìyí bí àwọn ọjọ́ tẹ̀yìn bá bọ́mọ ọlọ́wọ́ yìí tó kù náà ó tó lò ẹ̀jẹ̀ ká rántí ọlọ́run dáadáa ìran ẹlẹ́ẹ̀kejì ní ọ̀nà tí ọlọ́run ti ń àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta láyìn òun náà ni ọ̀nà tí ọlọ́n tó jẹ́ sí pé ó lákòókò tá a ó sì nígbàtí ó bẹ̀rẹ̀ ó sì nígbàtí ó parí òun lè dá àwọn lẹ́yìn òun bẹ̀rẹ̀ látọjọ́ arọ́fà ìyẹn lọ́jọ́ mọ́ndé ń bọ̀ yìí ọjọ́ arọ́fà tí ó fi di ọjọ́ kẹtàlá ìyẹn sọ̀látùl asr tá a bá sọ tó lẹ́jọ́ tuesday a wà ká ọjọ́ mẹ́ta lẹ́yìn wednesday thursday friday ọjọ́ jímọ̀ ọjọ́ mẹ́jọ lẹ́yìn sọ̀látùl asr òun ni wọ́n parí ti wọ́n fẹ́ ká máa fi sẹ́yìn ìrun kọ̀ọ̀kan wọ́n fẹ́ ká máa fi sẹ́yìn ìrun kọ̀ọ̀kan bóò láti ṣe wọ́n lò ń lọ yẹ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ náà kó tó di pa ṣe àdúrà tá máa ṣe lẹ́yìn zikiri máa ṣe lẹ́yìn tàbá sálámà ìrún táǹtì ẹ̀sàlámà aléìkùn sàlámà aléìkùn a rí pàtàkì pé yàtọ̀ àfọlàtọ̀ wọ́n ní má ti ìṣẹ̀lẹ̀ òun àlejò ti dé ó ti gbalé má onílé lọ́wọ́ wọ́n ní kọ́ ọbẹ̀rẹ̀ pẹ̀lẹ́ Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah wallahu akbar Allahu akbar wa lillahil hamd wọ́n náà ní ká fi bẹ̀rẹ̀ iye tó ọba lè ṣe ṣe tọba wá ṣe tán ọwá ṣe wá ṣe àdìkáàrú àṣọ̀làwá ti mafòrò rọ̀

agbábẹ́ ti subhanallah agbẹ́ subhanallah ohun sọ rárá ní àbúrùn sí náà alhamdulillah tó yí lọ ní àbúrùn kọrin ẹmọ́jà ti bí àwọn ẹlẹ́sìn míì lọ́dọ̀ tí wọ́n táwọn bá fẹ́ sí nǹkankan àdúpẹ́ fún olúwa àdúpẹ́ fún olúwa àwọn náà fẹ́ máa ti bẹ́ẹ̀ ẹmọ́jà ti bẹ́ẹ̀ ọba tó pa wá lálẹ́ àná ọba tó pa wá lánàá ṣe ní làwọn àfẹ́ máa ṣe ẹ má jà sí bẹ́ẹ̀ kí wọ́n nìyẹn ó yí àwọn pé bó wà wọ́n ń tà ṣùgbọ́n ọlọ́run ọ̀fẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ tí wá ànábẹ̀wà ò sí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam káwọn aṣọ rárá sí lọ́hùn wallahi kò sínú ṣẹ̀ríà kòránì nìkan làmẹ́kà tó ti yá kà tábà tó kọjá àlà ń bẹ̀ náà wọ́n gbà wà lẹ́nu ọ̀fẹ́ ẹgbẹ́ mẹ́tọ́ ó ti ń kọjá àlà àìsí ń jàmá àìsí ìfohùn tó dùn wí wọn ọ̀bì ọ́ má fi kún sáwí bó sí máa ń sọ̀rọ̀ normally náà ni kò sí sẹ́ Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah wallahu akbar Allahu akbar wa lillahi alhamd ẹjá sọ́ra ilé ìtàwí ta ní àrántí ọlọ́láwọ́jọ́ látọjọ́ àárọ́fà yìí títí ìjọ kẹtàlá léyà ìjọ kẹtàlá oṣooṣù ìjà yìí títí tí ó parí lọ́jọ́ júmọ́ àtó ń bọ̀ yìí kìí pa àtúntò di àtúmọ̀ àmà agbẹ̀sẹ̀ ń bẹ̀ náà sí ń jàmá àmà fún tó dùn wí kìí súnà nàbì nìyẹn sallallahu alaihi kálukú ọmọ ṣe ni a sì nílò ká fún èmi bẹ̀rẹ̀ tèmi lọ́dọ̀ mi wọ́n náà bẹ̀rẹ̀ tẹ lọ́dọ̀ rẹ̀ àwọn apàlẹ́ lákòókò kan náà kódà tó bá tún mọ̀ pé ń kóra wọn ìwọ dúró díẹ̀ fún kọtẹ break kó fi bẹ̀rẹ̀ kí wọn náà tó bẹ̀rẹ̀ tẹ kẹ́ẹ̀lì bá máa tàṣe súnà nù tó bá ti di gbáyẹ títọ́ tó ẹ̀ ní ronú sí tẹ́ ń wí máa wọ́n ti fẹ́ ká ronú pẹ̀lú díkìrì ọlọ́run àní ní tọba bí wọ́n lè rí pé máa tẹ́ sọ pé àṣìbónà lọ́wọ́ ní ọmọlọ́wọ́ kìlò mọ́kànlá mọ́kànlá àwọn àmàbí àti ilé mọ́kànlá o àṣìbónà lọ́wọ́ ọ̀tọ̀ làwọn tí wọ́n máa pè àṣùbúná lọ́wọ́ wà ní màlúwà kí ẹnìkan sọ pé ní màlúmàwòlá wà ní màlúmà kí ó nílẹ̀ ń kọ́ ó rí pé wọ́n kà máa gbádùn ẹ̀ gbígbà tí wọ́n gbádùn àpàlà gbígbà tí wọ́n gbádùn fújì lásán làwọn obìnrin fi pọ̀ mẹ́ obìnrin fẹ́ràn ajó obìnrin fẹ́ràn orin tó ọfẹ́ sí lọ́n ní mọ́lọ ọbẹ̀ mọ́ o ọba fẹ́ lọ gbọ́ orin ọfẹ́ lọ gbádùn ọfẹ́ lọ sí entertainment ṣùgbọ́n bídíà ni o

kọ̀sẹ́nì kan tá máa sìn nítòótọ́ yàtọ̀ sí olúwa sí ti Allah ọlọ́run ọba ìwọ ló tóbi jùlọ ìwọ náà ló tóbi jùlọ gbogbo ẹ̀yìn àtọ́pẹ́ ìwọ náà ló ní ìrẹ́ mùsùlùmí lọ́kùnrin ìrẹ́ mùsùlùmí lóbìnrin ẹmọjọ́ àràfá ẹmọ láti ń fọ́jọ́ àràfá o ẹ jẹ́ ká mọ láti ń fọ́jọ́ gbogbo wa náà ti mọ̀ ẹsẹ̀ mọ́ sọ fún wa mọ́ ẹ máa la tí ń pè ní Monday òun náà lọ́jọ́ àrùn àbábọ̀ ẹ mọ láti ń bẹ fọjọ́ náà o àwa àlè ó máa nẹ́bí nìkan lá ní o sallallahu alaihi wasallam ọ̀la láìsá ìrì máa jẹ́ tiwọ́ tí yàrá bá jẹ́ lẹ́yìn ànábì bá tó wọ náà jẹ́ àlùkìyàmà kí ẹ ti bà ó ti bàjẹ́ ó ti bàlùmọ̀ gbogbo ọ̀nà oríṣiríṣi ọtọmátìkì ọ̀nà tí à ń gba wà lè jẹ́ nínú àlọ́wà ńlẹ̀ àwọn ọjọ́ kan kò sí àlèwọ́mà kankan tọ́lọ ń fún wẹ́ àfàlèwọ́mà nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam ẹ̀ o lè tí lọ sàǹfààní ń bẹ kí láǹfààní ọba àǹfààní tá a jẹ ń bẹ òun náà ní ká gba àwẹ̀ ọjọ́ náà wọ́n bí ànábì léèrè sallallahu alaihi wasallam ẹ̀yìn tí wọ́n máa ń gba àwẹ̀ ọjọ́ àrùn ẹ̀mí ọgbọ́dọ̀ fi ṣeré torí bí ọjọ́ ńlá ni òun torí pé ká gba àwẹ̀ ọjọ́ náà yukaffiru as-sanata al-madiya wal-baqiya tí ìrìn ti gbà á ìrẹ́sà nù ó ti di ìrẹ́sà tí wọ́n máa pa gbogbo ìdọ̀tí ìdọ̀tí ìdọ̀tí ìdọ̀tí náà gbèsè ayé rẹ̀ yọ máa pa àwọn ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ níwájú ọlọ́run yọ máa bọ̀ pa rẹ̀ láwọn ẹ̀ṣẹ̀ kéékèèké yọ máa parẹ́ parẹ́ parẹ́ kò sí ẹ̀ṣẹ̀ kékeré tí àwẹ̀ arọ́fà kojú ẹ̀ táwẹ̀ arọ́fà òní tí ò ní mú balẹ̀ sọmọ pé iṣẹ́ rere àti iṣẹ́ burú a wọ̀ yájà nínú ṣẹ̀ríà wọ́n èèyàn ọ̀mọ́ ti tí ó pé wọ́rí ọ̀nì wọ wọ́rí ọ̀nì ọ̀yẹ̀ kojú ara yín bẹ́ẹ̀ náà ni iṣẹ́ rere àti iṣẹ́ burú máa wọ̀ yájà tọ́ ọba jẹ́sẹ̀ káńsì tọ́ ọba ṣiṣẹ́ rere lẹ́yìn ẹ̀ iṣẹ́ rere rẹ̀ lọ fáìtì pẹ̀lẹ́sẹ̀ ọwọ́ akú bí iṣẹ́ rere rẹ̀ ti strong iṣẹ́ rere rẹ̀ bá weak ẹ̀ṣẹ̀ ọ̀dàmálẹ̀ ẹ̀ṣẹ̀ ọ̀wà sẹ́kùsáyẹ̀ títẹ̀lé rẹ̀ bá wá wo tí ojú àràfọ́ parẹ́ nínú ẹ̀ṣẹ̀ rẹ yọ pa ẹ̀ṣẹ̀ ọdún kan tó lé kọjá lọ yọ parẹ́ pẹ̀lú àṣẹ ọlọ́run ara àdẹ̀rọ ọlọ́run tó lọ fún wa nìyẹn ní wọ́n bá ní ọ̀nà àbújá ìsìláàmù ní jẹ́bẹ̀ àbújá tó gbàdálẹ̀ jẹ́ náà ọ̀pọ̀ bọ́ọ̀ bá gbà sókè gbàdálẹ̀ gbàtẹ̀gbẹ́ gbàtẹ̀gbẹ́ ó ti ẹ̀rí mọ́rí ọ̀nà tó gbà wà lè jẹ́ náà nínú ẹ̀sìn ìsìláàmù tó bá tẹ̀lé àdínàbẹ̀lẹ̀ sọ́lọ́lọ́ àìsàn wọ́n tó bá pa ẹ̀ṣẹ̀ ọdún tó lọ tán agbára ó tàn wá sẹ́kù lára ẹ̀ yóò wá máa pa ẹ̀ṣẹ̀ ọdún tí ń bọ̀ ẹ̀ tí wọ́n bá bí ọlẹ́ ìrèpé níbo ní ò ti bẹ̀rẹ̀ ṣe mọ̀ pé ọ̀rọ̀ mímọ̀ lélẹ̀ níbo ni ààrẹ aráfo ti bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ láti máa pẹ̀sẹ̀ rẹ̀ ṣẹ̀ṣẹ̀ ọdún tí ń bọ̀ ní ó ti bẹ̀rẹ̀ ni ààrẹ ẹ̀ṣẹ̀ ọdún tó rí kọjá ìdáhùn ni pé ẹ̀ṣẹ̀ ọdún tó rí kọjá ní ti bẹ̀rẹ̀ tó bá pàtẹ̀sẹ̀ ọdún tó rí kọjá lẹ́tán yóò wá bẹ̀rẹ̀ ọdún tí ń bọ̀ ó dẹ̀ tí ì dẹ́ṣẹ̀ ń ga Allahu akbar ẹ̀ṣẹ̀ sáà tí ìjà wọ́n ti pa ààrẹ fún wa pẹ̀lú ààrẹ ọjọ́ kan 365 days tó lò lẹ́yìn ọjọ́ Monday tí ń bọ̀ yìí ààrẹ arọ́fà kan tó ti ṣẹlọ mẹ́ yẹn ni pé bónọ́ọ̀tì yẹn Allahu Akbar dákun mùsùlùmí wọ́n fojú kiri ọjọ́ náà ò rí pọ̀ gbàwẹ̀ yọmọ arọ́fà torí bí ọjọ́ ńlá ni gẹ́gẹ́ bá ti kà fún àfíà nábi sàlàyé sallallahu alaihi wasa allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah wallahu akbar allahu akbar walillahi alhamd musulumi lọ́kùnrin lóbìnrin ẹ jẹ́ ká sojú kòkòrò láti lọ sí eid ní ọjọ́ ọdún àwọn yorùbá máa dáwà kàtí ọjọ́ ọdún ọlọ́mọ jẹun kólé anábì kan sọ fún ọ pé ọgbọ́dọ̀ kólé sallallahu alaihi wasallam àwọn tó jẹ́ pé wọ́n máa ń gbélé gan anábìnrin ẹ jáde lọ ìdí o lọ ìdí o tí làákàyè bá ti ń bẹ fún ọ bọ̀bá ní làákàyè tọ́wọ́ bá lè rìn ẹ gbé mi lọ lọ wọ́n náà kí wọn bọ́bá ti wà lọ́rùn níbi tọ́ bá wà mọ́sílẹ̀ lọ́wọ́ nǹkan oṣù lọ́wọ́ lọ ìdí anábìlọ́pọ̀ láṣẹ bẹ́ẹ̀ sallallahu alaihi mọ̀ntọ́mọ lọ́wọ́ bẹ́ẹ̀ ni eléyìí ìtọ̀rọ̀ ọmọ lára sí lọ ayídi o mọ̀ntọ́mọ lọ́yàn lọ́wọ́ ma gbé lọ jẹ́kọ́ máa rí ó fi dáadáa bẹ̀rẹ̀ ayé ní ẹgbẹ́ wá ní ìsìn o wọ́n ní ọwá kọgbọm kọgbọmọ ẹwà olóyún ara tẹ̀ díẹ̀ díẹ̀ lọ náà ni táwọn alágbára bá gbéra láago tó lose opportunity lọ yìí alóbìnrin ọ̀gbọ́dọ̀ lọ ẹrú a máa bẹ̀ǹtẹ́ wọn ni ọjà lọ yìí ẹrú ẹ̀yin lọ ẹbẹ̀rù ọlọ́run tẹ bá wà lùbáríkà lórí iṣẹ́ yín ọ̀pọ̀lọpọ̀ yín àti iṣẹ́ ọdún àti lọ yìí à ọba dára ẹ jẹ́ opportunity ló lọ yìí lọ́n pa ń bi lọ́n pa gbà tó fi wá lùsí lọ mọ́jẹ́ nǹkan kan dí ọlọ́wọ́ láti lọ Eid ẹ̀rẹ́ mùsùlùmí lọ́kùnrin ẹ̀rẹ́ mùsùlùmí lóbìnrin lọ Eid kọ́ lọ jẹ́yìn gbogbo mùsùlùmí bí tán wà wá sọ́ra o tọ́ bá rí ìdí ó ti sàǹfààní ń bẹ̀ ìbẹ̀ ní ọlọ́ ibi tó ti gbọ́gbọ̀ púpọ̀ tàbí tí wọn ò ní kírun dáadáa má lọ ọbẹ̀ nàfíà àbẹ̀fọ́ nìyẹn ṣùgbọ́n tó bá mọ̀ pé nǹkan rí ní ọ̀sọ̀ jókòó kó gbọ́ kútùbà torí gbígbọ́ kútùbà yìí kì í sọ̀rọ̀ yẹn níta wà gbọ́ tí wọ́n máa kó bá wa kí la fẹ́ jókòó sí tá a sì sọ̀rọ̀ yẹn bàbá ìsálámà yìí ti sábà yìí sàlámù alaikum wa rahmatullah sàlámù alaikum dìde ọkọ̀ líle sallallahu alaihi wasallam mọ́tò bá ti mọ̀ pé kí ni yóò wí ju kọ́ máa ròyìn tí wọ́n ní beru bẹ̀rù ọlọ́run fún wa ǹdẹ́ ńlẹ̀ rẹ̀ ọmọ lọlé gbígbọ́ kútùbà ayé kìí sọ̀rọ̀ àyàn kútùbà jùmọ̀ Allahu akbar Allahu akbar tàbá arántí àwọn kan o yálà ní àdúrà wa ni tó bá pé ìmáàmù ni ọ́ nù sámà rẹ̀ jọ jáde ẹ̀rántí àwọn ọmọ ẹ̀yà yìí tí wọ́n wà o tára balẹ̀ ọkàn balẹ̀ ni bá a ti ń sọ pé kò sówó ah, ah, ibi màsàn tó bá bọ́ sọ́nà north láwọn eré àkán north àwọn ọmọ wa kan bẹ́ ń bì wọ́n láwọn ọ̀lọ́lé a ní kí ló dé wọ́n ní torí security purpose ah, nílùú nàìjíríà náà tàbáwá dé ọyí ẹ̀jẹ̀ ara ti ọmọ ìyá wa tí wọ́n wà ní country míì tí ó kà wọ́n ọ̀balẹ̀ ẹlòmíì ìlú ẹ̀ ń gbóná lọ́wọ́ báyìí kò sí ẹ̀yìn ẹlòmíì wọ́n ti ẹ̀ tí a máa lé ní pé ẹ̀gbọ́dọ̀ jáde lórí àpòsí ẹran tí wọn ẹlòmí àìsàn ló gbédè òun náà kà máa gbọ́ Allahu akbar lásán ní pé ah! kún ní oṣù àwọn àgbẹ̀ àmọ́ yìí ó kọ́ ọ̀rán tí wọ́n nínú àdúrà o torí pé ọlọ́wọ́ bá sọ pé innamal mu'minuna kó rí pọ́ pẹran léyá kó gbìyànjú láti pa ní ìbámu súnà nàbẹ̀ wa Muhammad sallallahu alayhi wa sallam torí pé súnà tó lágbára ni o kódà àwọn onímọ̀ sọ pé wọ́n sọ pọ̀ náà yà ni o torí pé òjìṣẹ́ ńlá nàbẹ̀ wa Muhammad sallallahu alayhi wa sallam gbogbo gbèsè ayé wọn pẹran léyá o wọn ò filẹ̀ rí o wọn náà sì máa fi ànábì ìṣolówó sallallahu alayhi wa sallam anábìwá èso lówó sallallahu alaihi wasallam tó ti bẹ́ẹ̀ wọ́n ti pa gbogbo ọdún yẹn pa ìwọ ọmọ wo pé èmi èso lówó ń tèmi o à olówó nìkan ní pa wallahi mọ́wúra rẹ bẹ́ẹ̀ o olówó ń wọ́ná owó oṣù rẹ kan ọlẹ́ran kan abẹ́ran méjì bí kárípa jẹ́ afúnyàn a sì fi fa ìfẹ́ náà bákan ẹni pé a ti ṣe gift a fi ṣe sàárà àwa náà jẹ́ mbẹ́ kò sí mọ́jẹ̀ fún pé kápin sí mẹ́ta ṣùgbọ́n sáré rí pé o try láti rí pé o fáláì ní mbẹ́ o sì fún àwọn ọ̀rẹ́ rẹ tẹ́ fi fa ìfẹ́ gift o fún wọn mbẹ́ wọn náà sì ṣe kí ni ọ̀jẹ̀ mbẹ́ kì í ṣe ẹran fáìlì ẹran tánà ní a máa pín kí àwọn ọjẹ́ mbẹ́ ẹran ọpẹ́ lẹran léyà o kápẹ́ran yìí ká jẹ ká sì lò bó ti yẹ ká lò ká gbìyànjú láti rí pé àwa la pa fúnra wa bọ̀tọ́lọ̀ ń bá fún lẹ́ran láti ra má wá èèyàn kiri ẹ̀yìn àfáà náà tẹ́yìn náà dá àfáà pẹran pẹran káàkiri ẹ̀jùúlẹ̀ pípẹran ò ní ìdíkálọ̀ lè kí ó wò òbí islam ti rọrùn tó kí ló wí bisimilahi wàláhù akbar bọ́ọ̀ bá tún mọ́ wàláhù akbar wí pé bisimilahi lásán gbogbo ayé lọ́mọ bísímìlá ìrùn tàbí bísímìlá kò dù bó ṣe wùrẹ̀ náà lọ́fẹ́ pẹ́ran rẹ̀ ọlẹ́tọ́ àti pá fúnra rẹ̀ ṣùgbọ́n àsọfọ́ pé ìwọ̀ ní kí wọ́n bọ́ pa ò àsọbẹ́ ò ṣùgbọ́n yìí tọ́já jù ní kọ́ pa fúnra ẹ̀ ànábì máa pa tiẹ̀ fúnra ẹ̀ ní òkú sallallahu alaihi àìfẹ́ràn àbí ń bá wá kírun èyàn lọ́lá kó fún wọ́n bó ń kírun bẹ́ẹ̀ náà lẹ́ran léyà náà èyàn lọ́lá kó lọ́pẹ́ bá ń pa pánkẹ́ ẹ̀ tó rọ fẹ́ jésù fọlọ́wọ́ ọba nígbà tí mo ti ń bẹ láyé tí mo lálàáfíà ayé tí wọ́n bá ń pa jẹ́ ń pa máa bá àwọn ni mo ní àwòkúrọ́ ní ọ̀họ́ ọmọ yẹ ẹ̀sìn ní ọmọ yìí ládàá ni ti bó nǹkan káà dráìfà ni mọ́tò sòrò wà ju gbogbo lọ báwo ló ti máa mọ́tò wà o serious nínú ètò ayé ọwà fẹ́ serious nínú ètò àkìyàmà rẹ̀ níjọ́ kan náà lọ́ pa àwa náà ń jẹ́ta wa náà bẹ̀rẹ̀ rúbà wa behind màá gbẹ̀mí rẹ̀ pẹ̀lú ọbẹ̀ sáàmà bẹ̀rẹ̀ pẹ̀lú ẹran bẹ̀rẹ̀ pẹ̀lú ẹdìẹ ibi kékeré láti mọ́ ọ̀lẹ̀lẹ̀ jẹ́ fún ọ̀bá ya ẹ̀mí rẹ̀ ọmọ yìí díẹ̀ díẹ̀ fún àwọn àpè ọyẹ kí n lè palẹ̀ ìnà pẹ̀ran lè yà rẹ̀ fún ara rẹ̀ wọn ẹ̀jẹ̀ ká sọ́ra fún dáwọn alẹ́ mọ́mọ́ máa ń ṣe ní ẹ̀yìn kí wọ́n máa pẹ̀ran tán wọ́n nọ̀ bẹ́ ànábì ọ̀nà ọ̀bẹ sókè o sallallahu alaihi wasallam àti pọ́ tako ìpìlẹ̀ sẹ̀rí islam gbogbo nǹkan pè ní ọ̀bẹ àdá nǹkan nǹkan ni ànábì ní káì ẹ gbọ́dọ̀ mú wọ ibi táyọ̀ bá pọ̀ sí ẹni tó bá wá ti ẹ̀fẹ́ mú kọjá ń bẹ̀ kọ́ fọwọ́ rẹ̀ mú lẹ́nu báyìí wọ́n ní ń pòwe wípé tí ọ̀bẹ yẹ ọba ti ẹ̀gbẹ́ nìkan èmi ní ọ̀kìnkìn èmi ní ọ̀kọ̀ọ̀kọ̀ gún tó náà ni ọwọ́ àpẹtẹ bá pa ẹran tán ẹwà náà bẹ̀ sókè láàrin ayé ìdìtẹ́rò pọ̀ rẹ́rẹ́rẹ́ ni kì í ṣe bẹ́ẹ̀ o ara àwọn àsáwò àsáwò àsáwò àwọn àfáà iná nùnú ẹjá sọ́ra fún Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah wallahu akbar Allahu akbar walillahil hamd